اتقوا الله تعالى واعلموا أن من أعظم موانع الدهاء حقل الحرام وشرب الحرام ولبس الحرام فقد ذكر النبي صلى الله عليه وسلم رجل يسير السفر أشعب أكبر يمد يديه إلى السماء يا ربي يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغسي بالحرام فأنا يستجاب لذلك رواه مسلم وقد أشار النبي صلى الله عليه وسلم إلى أن تمتع بالحرام عقلا وشربا ولبسا أعظم مانع من قبل الدعاء ومن موانع الدعاء ومن موانع قبول الدعاء عدم الإخلاص فيه لله سبحانه وتعالى لأن الله تعالى يقول فادعوا الله مخلصين له الدين فالذين يدعون معه غيره من الأصنام وأصحاب القبور والأولياء والصالحين فأولئك لا يستجيب الله دعاءهم وكذلك الذين يتوسلون في دعائهم بالموت ويقولون نسألك الله بفلان أو بجائه الله لا يستجاب لهم دعاء عند الله سبحانه وتعالى ومن موانع قبول الدعاء عباد الله ترك العمل بالمعروف والنهي عن المنكر فلهذيفة بن يمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتامرن بالمعروف ولا عن المنكر أو ليشكن الله أن يبعث عليكم عذاب منه ثم تدعونه فلا يستجيب لكم رواه الترمذي قال رسول الله صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن وعماد الدين ونور السماوات والأرض رواه الحاكم وقال أيضا الدعاء ينفع مما نزل ومما لم ينزل فعليكم بالدعاء عباد الله هو سبب لدخول الجنة قال سبحانه وتعالى وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل أهالنا مشركين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم àtàkọ́kọ́ lọ́wọ́ bá alékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó ma bá alẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam kókó ọ̀rọ̀ tí a mẹ́bára sọ lẹ́yìn òun ni àdùnráhù wọ́pàá síse àti àǹfààní tó wà ń bẹ̀ àdúwà ṣíṣe ẹ̀sìn ni bí irun táǹkí bó ṣe jẹ́ ẹ̀sìn àdúwà ṣíṣe ẹ̀sìn ni bí àwẹ̀ táà ń bó ṣe jẹ́ ẹ̀sìn tí mọ́kàtà ń lọ bó ṣe jẹ́ ẹ̀sìn káyọ zaka bó ṣe jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní ṣíṣe àdúrà ẹ̀sìn ni gbogbo tó bá jẹ́ ìbáadà nǹkan tó bá jẹ́ ìjọsìn mọ́jọ méjì ọlọ́lọ́mọ fi ń gba ìjọsìn náà lọ́rọ̀ ẹ̀dá táwọn mọ́jọ yóò bá pé ọlọ́mọ ní gba ìjọsìn náà lọ́rọ̀ ẹ̀dá bó ti jẹ́ pé ìrun tá ń kí àwọn mẹ́jẹ méjì agbọ̀rọ̀ sọ mẹ́ àwọn ẹ̀ta ń gbà àwọn mẹ́jẹ méjì agbọ̀rọ̀ sọ mẹ́ bá ti gbọ́rọ̀ sọ níbi gbogbo ìbáadà bẹ́ẹ̀ náà lágbọ́rọ̀ sọ níbi àdúà ló sọ ibada annabi ne ya radu ìjọsìn ni gbogbo tó wá jẹ́ ìjọsìn àìṣe bó ti wùwá gbogbo tó bá jẹ́ ìjọsìn àìṣe kàmọ́wà jẹ́dìnà àléhì àbá hánà bá bí àwọn bá tí wọ́n sèrè àìṣe ìjọsìn bẹ́ẹ̀ ẹni kò lè mọ́ kírun ní sí káwà correct ẹ̀ bí báyìí lábẹ́bí kírun wọ́n ni á ah! bá ti bá àwọn bá tí wọ́n sínú àwọn bá rẹ̀ wọ́n fẹ́ sìnrán ẹni kó bọ́ ọmọ gbàrẹ̀ bá kan káwà sálàyé fún ó wá ní bọ́ wọ́n ti mọ́ gbàrẹ̀ báwọn báwọn ti ń gbanú àwọn àbá rẹ̀ wọ́n fẹ́wẹ̀ rán bẹ́ẹ̀ náà ni àdúrà ṣíṣe bọ́bá tí ń sọ pé báyìí rán sọ yẹ́ká nẹ́bí ìrànlẹ́ nìkan sàdúrà àríkọ sí lọ́nà àbẹ̀jẹ̀má láì ní gba lásìkò májẹ̀mí lọ́fin gba ìbáadà òun náà gba àdúrà al-ikhlas irun táǹkì ọlọ́run ń ṣe fún ọlọ́run ń kí fún àwẹ̀ táǹgbà ọlọ́run la ń gbà fún mọ́kàtà ń lọ ọlọ́run ọba là ń fún àdúrà tá ṣe náà ọlọ́run la gbọ́dọ̀ máa dájú ẹ̀kọ́ a gbọ́dọ̀ máa dájú àdúrà wa pẹ̀ dá nínú ẹ̀dá ọlọ́run ọba kọ́dà gbọ́dọ̀ dájú ọ̀pá ní ọmọ láti máa ń bèèrè tọ́lọ̀ fi ma ń gba gbogbo ìbádà tá ma ń ṣe oní alìmùtàbàá alìmùtàbàá oní káfin kan yìí káfin kọ́ sí àlẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam irun tá ń kí àfin kọ́ sí àlẹ́bì ló fi jẹ́ pé bàbá tí rán àlẹ́bì ni sọ́lú kama ra'aytumuni usalli bàbá kírun àbí ká bàbá sàdúà bàbá fẹ́ kọ́ lọ́wọ́ bá gba àdúà lọ́wọ́ wa ká sì gbé ẹ̀san àdúà náà àbí ká bẹ lọ́n bá lẹ́bí sí mẹ́lọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ adá jẹ́ mùsùlùmí àwọ àdúà gẹ́gẹ́ bí ìbádà àwọ àdúà gẹ́gẹ́ bí pé ó yẹ ká máa fi ànẹ́bì àwọ àdúà gẹ́gẹ́ bí pé bá lẹ́bí sí sàdúà gẹ́lẹ́ láàrín ọgbọ̀rọ̀ máa ṣe àwọ àdúà gẹ́gẹ́ bá ṣe ń wo ìrun àwọ àdúà gẹ́gẹ́ bá ṣe ń wáwẹ̀ a sì gbọ́dọ̀ wó bẹ̀ torí fúnra anẹ́bì ló sọ wal hadith sahih anẹ́bì àdúráhù huwa al ibada àdúà tẹ́ẹ̀rí òní ìjọsìn ló náà so mọ́ tó bá sì ọ̀pọ̀lọpọ̀ àfá ní ìwàdúwà sí ẹgbẹ́ púpọ̀ táwọn àfá ọmọ tí wọ́n màdúwà sí lónìí láwọn tí wọ́n ń tẹ̀lé àwọn àfá wa màdúwà sí ló fi jẹ́ pé gbogbo nǹkan la máa ń kọ́ èyí dàgbà mọ̀ nǹkan wọ́n máa ń kọ́ nǹkan ni irun tẹ́rí wọn kọ́ ni o àrísọ abá tí ò rójú ti ẹ̀ olúwa nẹ́bí fàálẹ́mù ni èyí mákìjúbà lọ kọ́ mi àdúà náà lọ bá àwọn àfáà súnnà pé bò sàdúà

ìjẹ́ bí mọ̀lẹ́lẹ́ yìí ẹnìkanjọ́ kan àwọn ní pé báwọn bá ti sàdúà tó yá máa sí hámi máa sí hámi ó ti rí bẹ̀ máa lọ sàdúà mọ̀ ẹlò ní ó sọ pé bẹ́bà sàdúà tó bá ti wí kan báyìí kọ́kọ́ fi kan báyìí bá lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́bá rí pọ́ tí ó bá ìlànà ní Muhammad mú wallahi alhazim ọlọ́run fẹ́ràn rẹ̀ ìlànà tí ó bá ìlànà mú ọwá rí kí àdúrà ní ń dá ọlọ́run fẹ́ràn rẹ̀ kò láwọn àgbàlagbà pé kalẹ̀ fi ń láti rí burúkú lọ́nà burúkú tí ọ̀dá tọ́rọ pé kí ní bẹ́ẹ̀ títí rí bẹ́ẹ̀ àìmọ́ kírísítẹ́nì tí ń bẹ náà tọ́nà ń gbà lójú ààrẹ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tó wá ti túnmọ̀ pé ọ̀nà tí ń gbàbẹ̀ náà tó dání èyàn fi ọlọ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìsìn rí nǹkan yìí nǹkan ìsìn rí bẹ́ẹ̀ tó wá tọ̀pọ̀ máa ń gbàdúrà rẹ̀ tó mọ̀ pé ọ̀nà tó rìn ọ̀nà tó dání irú ọ̀nà báyìí mẹ́ẹ̀ máa ń ṣe kọ́nà lè rò pọ́nà tó dá lọ́rìn ní kíyà rẹ̀ pọ̀ kò sífẹ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ nù àwọn nǹkan tá a máa ń mọ̀ pọ́nà ọba fẹ́ràn èèyàn òun ni kíyàn gba ọ̀nà tó tọ́ man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹni tọ́lọ̀ bá rú dáadáa kan tọ́lọ̀ bá rú dáadáa rú yufaqihuhu fid-din anábì ló wíbẹ̀ ọlọ́run ni ó gbọ́ ẹ̀sìn yìí yóò mọ̀ bí ẹ̀sìn ń ẹjá bẹ̀lọ́n pẹ̀lú ànàlẹ́ muhammed bó lànàbí bẹ̀lọ́n kákọ́ sọ bá nàbí sí ma bẹ̀lọ́n ká mú àwọn ọ̀nà táyẹ̀ ń gbá bẹ̀lọ́n ọba tí ó bá mú annabi sallallahu alaihi wasallam ó jẹ́ mọ̀ pé bàbá bẹ̀lọ́n ọlọ́n lákọ́ pé àwálẹ̀ àgbọ̀rọ̀ ẹ̀dá mi lẹ́yìn ọlọ́n àkọ́kọ́ a ti gbọ́rọ̀ fi nǹkankan bí ọlọ́run èyí là ń pè ní tawassul agbọ́rọ̀ fi nǹkankan bí ọlọ́run wọ́n nǹkan báyìí mọ́ mi láà ṣe nǹkan báyìí fún mi nínú àdúrà ló wà ọlọ́run wọ́n nǹkan báyìí mọ́ mi láà ṣàdúrà fún mi àwọn nǹkan alákọ̀ọ́kọ́ oníkọ́lọ̀wọ́n bá wọ ókọ rẹ̀ ókọ tọ́lọ̀wọ́n bá ń jẹ́ àwọn ókọ rẹ̀ àwọn ọ̀ròyìn ẹ̀ ti bẹ́ẹ̀ walillahi asmaul husna ọlọ́run ní gbogbo àwọn orúkọ tó dá tó rẹwà mo ní wọ́n ẹ ọba náà biha pẹ̀lú àwọn kan a jẹ́ pé fi orúkọ ọlọ́run ọlọ́run

pẹ̀lú àwọn iṣẹ́ dáadáa tá a bá ṣe alẹ́bíbẹ́lọ́n iṣẹ́ dáadáa tí wọ́n máa ṣe ni ó kéése sí àwọn bàbá rẹ̀ o bọ́ bá fẹ́ fi sí àwọn bàbá rẹ̀ bẹ́lọ́n fi bẹ́lọ́n fún wọn ni àmọ́ ọgangan iṣẹ́ ọwọ́ ara rẹ̀ lọ́fi bẹ́lọ́n àì fi iṣẹ́ ẹ̀dá bẹ́lọ́n wọ́n láwọn bàbá mi wọ́n lé wọ́n ah ìwọ́n sì fi ìrúnlẹ̀ wọ́n yé sàbẹ́ ọ̀bọ̀n ẹwà wọn wo lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àjẹ́ mọ́sí a máa ń fìdí àdúrà rẹ̀ bá dígbà àwọn àbáyìí ní àwọn àbáwò annabi sallallahu alaihi wasallam oró sàlàyé lè fún wa níbi hadithu rẹ̀ hadisi náà gùn ó láwọn mẹ́ta kan ṣe ní àjò ní wọ́n wá ní àhámá níbì kan wọ́n kó sí abẹ́ kòtò yìí wọ́n sí mẹ́mẹ́ àpáta kan wá yí lulẹ̀ ó di ojú ọ̀nà tó gbà kọjá wọ́n títí kò bá títí wọ́n títí kò bá títí wọ́n orí ti àwọn mẹ́ta ẹnìkan ní ẹ̀gbọ́ ìta bá dé ìyẹ̀gá bẹ̀lọ́n kẹ́ni kọ̀kan wá bẹ̀lọ́n nú yí pẹ̀lú dáadáa tó ṣe kò ní pẹ̀lú dáadáa àwọn òbí rẹ̀ kò sí tí àgbà ò lè dánwò kò sí tí àgbà ò lè ṣe ìgbàgbọ́ rẹ̀ lọ́kànkù wallahi alazim kò sí nǹkan àwọn ni pé àwọn òbí òun bí wọ́n bá jẹ bí wọ́n mú owó ní jẹ wọn nímú in tó bá sì wù wọ́n tí wọ́n jẹ làwọn jẹ ó wá dìjọ́ kan wọ́n bí yóò ti mọ́ta wọn jẹ àwọn anísù fa ilẹ̀ fi sú gbà tí wọ́n fi mọ́ta wọn jẹ ọjọ́ ti lọ òun wá wá lọ kóhun tó wá dé wọ́n ti sùn òun wá fẹ́ dáran lójú torí bọ́ bàbá wa jẹ́ àrùpá ló jí pé ọ́ tí sùn ní àgbà tí ẹ̀ tí jẹun ní wọ́n wá jẹun káwọn tó wá jẹun àtàwọn ilé wọn ọlọ́run ká ní tí mo ṣe yìí mo ṣe tó ìtọ̀ ọlọ́run ọba ni yọwá kó yáì apáta sì sí díẹ̀ àmọ́ kò gbà wọ́n tán apáta sí anẹ́bì lórí bẹ́ẹ̀ lára ìgbàgbọ́ pẹ̀lú anẹ́bì Muhammad gbogbo tó bá tako láákàí rẹ bánẹ́bà ti wí bẹ́ẹ̀ náà lórí mọ́ dáúkẹ̀ irú kan bá wọn lè fi bẹ́ lọ́run wọ́lọ́fẹ́ wọlá dáadáa tí ń ṣe sáwọn òbí méjèèjì ṣe gaba ìfún mi dáadáa ò dáadáa tó ń ṣe fún bí rẹ̀ lọ́fi bẹ̀rọ̀ kèése ọlá òbí rẹ̀ òbí mi ọlọ́lá ẹ̀hẹ̀rẹ̀ lòbí mi òbí ẹlòmí mi bí láwọn náà ni òbí ẹlòmí bí abúláàbì tó wọ́n fi ọlá òbí bẹ̀rọ̀ dáadáa tọ́rọ ní ọ̀sẹ̀ fóbi rẹ̀ ọ̀sẹ̀ láti ọlọ́ọ̀bánu ọlọ́run wà lọ dáadáa tí ìmọ̀ sí báwọn òbí mi ṣe báyìí fún mi yóò ṣe fún ọ olóńgbẹ̀

wọ́n tó mẹ́kọ́ fi bẹ́ lọ́n wọ́n tó ti sí gàgbá bí owó ẹ̀tọ́ pọ̀ sí ẹ̀họ̀ fún lọ́wọ́ bọ̀rọ̀ ó tó pọ̀ sí ẹ̀tọ́ ọ̀tọ̀rọ̀ tẹ́ẹ̀fọ́hùn sí ọba tó yípadà àwọn nǹkan pẹ̀lẹ̀ iṣẹ́ ìmọ̀ pé wà ní símpù ó símpù ní ogun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò nílù ọba ìlọ́wọ́ ìwà dáadáa náà ti bẹ́ lọ́rùn lára àwà dáadáa òun ni kára burúkà fílẹ̀ káráfà ní àti kálágbára àti sàbúrú káàfilẹ̀ ìwà dáadáa ma ní ọ̀dọ́ ni wọn náà ọláǹfàní àti gbogbo tẹ́nìkan ní bí ọ́ ìbí gbogbo wọn ti mú ìbí lè bẹ́ wọn ti mú ìwọ wá mú wà láwọn lè fi ọlọ́run wọ́n lápúnmọ́ láǹfàní àti gbogbo èsì mú ṣẹ̀kọ́bá ìfún mi wọ́n lápúnmọ́ láǹfàní àti èsì náà èsì ṣe ṣẹ̀kọ́bá ìfún mi wọ́n lápapọ̀ láfàní àti mẹ́mú tí èsì mú wọ́n lápapọ̀ láfàní àti kówó jẹ́ èsì kó jẹ́ ṣe gẹ́bá ìfún mi wọ́n ẹni kẹta ló jẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹni kẹta wọn ó ní arábìnrin kan lù àwọn ó jí ọmọ kùn ní gbogbo olú àwọn kò sẹ́fẹ́ òun fẹ́ àfọ arábìnrin òun wá kọnu fẹ́ sí ọlọ́run fẹ́ òun ó wá díjọ́ kan wá ní ìṣòro ìgbà tó ní ìṣòro òun wá ní ti dábà nísìn ó ní kóhun yáhun lówó èyí ní yá ọyún pọ̀ nígbà àmọ́ ń kọ́ tó lè kó yìí lọ ọ̀nà rálẹ̀ bẹ́ẹ̀ náà ti máa ń ṣe ohun ọ̀bẹ̀rọ ọlọ́run eré ilé rẹ̀ wọ́n àwọn ọpọ̀ sí tọ́lọ́dọ̀ ọlọ́run ọba tí ẹ fi ń kọ́dọ̀ ọlọ́run ọba ó lọ́sọ́nù nì

arábìnrin arákùnrin sì filẹ̀ oníkọmọ kó dúkìá yìí lọ ó ní ọlọ́run tí mo ṣe ń jọ náà ká ń torí tẹmọ fi ṣe yọwáyà yìí wàláhì àpáta sí wọ́n jáde ìgbàtá yìí ò ní sí adé akan lọ́dọ̀ ẹwà nígbà èmi ò mọ́ tí sàwọn sí gbígbà àwọn ò ní gbà náà pé dáadáa tọ́ dáadáa rẹ oní tọ́lọ́run ẹ̀yin ò gbọ́tọ́ náà ọlọ́run ọba kí ló yẹ fi ṣe bàbá kírun lọ bàbá kírun kí ló yẹ fi ṣe ìrún wa kí ló yẹ fi ṣe àmọ́nú àwọn àǹfààní táàmà rí látara dáadáa tàà ṣe fọ́lọ́ ọba àgbẹ̀sán alìkìyàmà a tún wá lè lò fórí ayé àìnímọ̀ ní ojú ọmọ ẹ̀kọ́ lè lò fórí ayé tó bá ti lò fórí ayé látara alìkìyàmà òtán nǹkan kéjì táwọn bí mẹ́lọ́nu tó lákọọ́lẹ̀ àdíjì wà lọ́bù kọlọ́ àrí muslim nǹkan lẹ́ẹ̀kẹta du'ahu rajul salih ẹni rẹ̀ ẹni dáadáa òun lọ́lọ́ bá kó sàdúà fún ọ ọmọ bá ní

àwọn nǹkan tọ́lọ ní amójútó àtànẹ́bí sẹ́ni yí mójútó gbogbo orú sẹ́bí bá máa ṣe kò bá jẹ́ bíkìlà kò bá jẹ́ mẹkáníkì kò bá jẹ́ tí ń kólẹ̀ kò bá jẹ́ tí ń sọ́wọ́ sí ń pa òfin ọlọ́ọba mọ́ tẹ́rí báyìí kéfàrán mẹ́ẹ̀ tẹ́rí àpẹẹrẹ ìtẹ́rẹ́ tọ́lọ̀ tànẹ́bí lára báyìí gbogbo orú sẹ́bí máa ṣe ọ̀kà yìí kèé ṣe dandan kó jẹ́ àfà àfà mi ò dá lọ́dọ̀ ọlọ́run bá tẹ́lómi tẹ́bá ti irú nǹkan báyìí lẹ́ni yìí pẹ́lá ó lámẹ́ náà

àwọn ọ̀nà tálẹ́gbàbẹ́ lọ́nu ẹwà àmì lónìí àwọn ní bísmìláhì iná àtẹ́ìnà ó ti sàbẹ́ àtọ́ ó tó ní bísmìláhì iná àtẹ́ìnà ọya anú àbí bá ti sí láti jọ inú ẹ̀yìn àdídá tí bá nẹ́bí ṣe iná

tó wá ṣe sọ́fún Ibrahim ẹ̀sán ọwà ládá tó rí bẹ́ẹ̀ ti sì wáyé fún ọlọ́ eléyìí ni ìlànà àdúrà níbi Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ti lórí gbogbo àdúrà sáná bí n ṣe pátá bá fi sọ ìní ma ń ṣe abiyọ́lọ́ọba mọ́sàfíwá sí kóúnjẹ súnnà wa sallallahu الحمد لله والصلاة والسلام على رسول الله أدافق الله عليكم يا الله أولياء أجاجاتنا الله كما باع النبي صلى الله عليه وسلم كتب على مقام إتي السلام قرآن به أني الدعاء إلى النبي صلى الله عليه وسلم مسلم باسي الدعاء náà kí ni àwọn nǹkan tí èjì ká tó ọgbà alákọ̀ọ́kọ́ hafil haram kíyàn máa ṣiṣẹ́ tí ó dá kíyàn máa jẹ ìwọ̀ kíyàn máa jẹ haram kọmọ mọ haram kíyàn máa sẹ́lọ́n kìjíkàtọ̀ gbà Ànábì ló sọ bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n ní àǹfààní gbígbà àdúrà lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n ní opportunity tó rà tó ní opportunity jù ara lọ àwọn kan tó ní opportunity gan lọ́dọ̀ Ọlọ́run nínú wọn ó ní opportunity jẹ

ọlọ́run bá ń sórí ẹ̀dẹ́ fún ọ ní ó bẹ́fì àjẹ́ ọ̀nà kájìnà sílé ìjọmá ẹlẹ́ẹ̀kejì kí ẹ má ṣe àdúrà tó tọ́ ọlọ́run bá kejì kọ́nà kọ́ gbàdúrà má ṣàdúrà torí owó ọlọ́run bọ̀ ní gbàdúrà yẹn má ṣàdúrà torí kárí ni kejì kọ́nà kọ́ gbàdúrà yẹn bákan náà ẹnu tí kọ́nà kọ́ gbàdúrà ìmá kánjú àdúrà yẹn kátìtì kó mẹ́ni láà ó ní kọ́ ní mo bẹ́lọ́n bẹ́lọ́n bẹ́lọ́n kò dẹ̀ sí tàǹfẹ́ ọ̀nkánjúnù kò sí àdúrà tí mùsùlùmí ó sì tọ́lọ̀wọ̀n nígbà ọ̀nà wọ́lọ́pọ̀ kẹrẹ kọ́ra sáàbẹ̀ ọlọ́run bá ní mẹ́jẹ̀mú ni tó bá ti jẹ́ mùsùlùmí ọwá bẹ̀lọ́ ọlọ́run gbàdúrà rẹ̀ àdéhùn ni a mọ́ ń gbà míì ọlọ́run ọba tètè ṣe tó ń fẹ́ oríṣẹ́ fún ètò rẹ̀ ni ìgbà míì kò ní ṣe fún ọmọ tó bá tèè ṣe fún lásìkò tó ń tọ́ntọ́rọ ni ó lè ṣàkóbá fún àfífà ọmọ rẹ̀

tọ́mà fi láwọn àdúrà tọ́mà fi lárọ́ akọ ẹlọ́bá àwọn àpá súnnà àwọn hálò súnnà ẹnìkan tún fún yí wọ́lẹ́ àwọn àdúrà tẹ́lùmí sí èpè ní ẹlòmí wọ́n lẹ́lẹ̀ àrí ipò sà bí wà fẹ́ràn nígbó máa bọ́ igi tàbí àtọ́gbé fún ẹgbẹ́ náà àwọn àdúrà mi ẹlòmí a ní ya ṣeéhù abdul qadir àgízní sọ́rí bí kàfẹ́ nípa máa bọ́ igi ni èyí ò ìwọ sí àbùkọ́rí sánú mi nǹkan wínú lábá wọ́n sì kọ́ ìwò dákan ma ń tí ẹ ọwá mọ́ra kankan ọwá ń fà bígbà kan nípa ọmọ ọpọ̀ ìsáni ó wá pọ̀ bẹ́ẹ̀ ìlú àwọn àdúwà báyìí ó pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Súfí ó pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Tìjàníyà ó pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Kọ̀dìríyà ó pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfá alásàlátù wà láyé ó pọ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ó tàwọn ìjálà bí ẹni tí ò lè fún ọdún wàgbà burúkú yìí alùsùn náà àwọn òní dàmú rẹ wọn òní tí wọ́n ti jẹun jẹun ibi tí àwọn ọkọ̀ wọ́n ti wá ti wọ́n pẹ́já ní wọn ni wọ́n lẹ́yẹ jẹ alùsùn náà sáájú àlọ́run wá ìsìnà mùsùlùmù ìpẹ́ta mẹ́ tí wọ́n tà gbogbo máa ń ṣe ọlá àdúrà láyé ọba ń bẹ̀ so kọ̀dá ká máa fi ẹ̀dá mi lẹ́yìn tọ́lọ bá ń ṣe pé àfẹ́ ń gbà tọ́rí pé ẹ̀ ń gbà ọmọdára ló a ń ṣe èsì rí bẹ́ẹ̀ wàláhì ọlọ́fẹ́ fi àjí ọni ọlọ́fẹ́ fi àjí ọni tó dá ọlọ́ lójú pé pásítọ̀ kéèsẹ̀ ní ọlọ́run ó dá ọlọ́jú bẹ́ẹ̀ ìsì ń bí ọlọ́run àwọn tó ń bí ọlọ́run fún sí rí bẹ́ẹ̀ lójú àwọn èèyàn sọ́ọ̀sọ̀ fẹ́ ní rẹ́ni ó sọ fọ́lọ́wọ́ bá gbàdúrà rẹ̀ bí ẹlòmí ìdí ògún ní ó lọ ẹlòmí ìdí òsà ní ó lọ ẹlòmí ìdí ọ̀sùn ní ó ti bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ yóò sì rí so yìí ní nǹkan yẹn kò túmọ̀ pé ọ̀nà táfà ń rìn àbí ọ̀nà tí wọ́n náà rìn tó yapa ìyànà ní Muhammad kùmọ̀ ọ̀nà tó dáadé so ẹ jí ká mú ìlànà Nabi sallallahu alaihi wasallam káwọn fi bẹ̀lọ́n bákan náà ní tí kọ́lọ̀ gbogbo àdúrà yẹn òun ni kíyàn máa bẹ Ọlọ́run kíyàn máa fi ọlá nǹkan mí bẹ Ọlọ́run yàtà sí nǹkan mẹ́ta tàbá bẹ́ẹ̀ kan bí kí ni Ọlọ́run mọ́sàwọ́lá nẹ́bì gbàdúrà mi ọlọ́run nígbà fún àìfọ́lá ànábì bẹ́lọ́n eh ànábì ọlọ́lá tánṣọ́bẹ̀ fún ànábì ní ọlá àwọn alásìgbàpá ànábì ní ọlá gbogbo èèyàn lọ ààrọ ọlá tánṣọ́ ànábì ní ànábì ẹsẹ e èyẹyẹ ànábì ẹsẹ e tí ń báyàn sọ̀rọ̀ tí yìí kí ń gbọ́rọ̀ sí lẹ́nu òun lẹ́bi bí alùsùn náà wò kí ń kọ̀ sánàbì lẹ́nu tó bá ń lọ́lá ẹni tó bá lọ́lá a máa ń bá bàrà ọ̀rọ̀ rẹ̀ alùsùn náà lọ́rọ̀ méjì alìsúnà lọ́rọ̀ méjì tó máa ń sọ ọ̀rọ̀ Ànábì ni ọ̀rọ̀ sẹ̀mí ayéyàn alìsúnà ni arapa àgbà pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ẹni tó lọ́lá ni àpẹẹrẹ tá àgbàpá Ànábì lọ́lá òun ni bọ̀tá abílẹ̀ òun làwọn yàwó tó hẹ́ha òun ni àìdókèsókò tó wá òun ni àìdínàbùsọ̀ tó wá òun ti ní torí pé àdúrà ìbádà ni ànábì ní ó sì kọ́ wá ìsàdúrà nínú tí ó kọ́ wá tí ó kọ́ àwọn sọ́ábà kò ní kápọ̀lá àwọn bẹ́lọ́n èyí tí ànábì náà ma fi ń bẹ́lọ́n wọ́n ma ń fi ànábì bẹ́lọ́n ni ìyẹ́ pé kánábì ó sàdúrà fáwọn gbogbo àwọn sọ́ábà wọ́n ma lọ bá ànábì ni kó sàdúrà fáwọn nígbà tá ànábì sì kú tí wọ́n tún níṣòro wọn ò fọ́lá ànábì bẹ́lọ́n ẹni àmọ́kọ̀ sánàbí wọn lónìí ìwọ̀lá àbá sánàbí wọn lọ́lá mẹ́gbà tó kú ni ṣàwọn sọ́rọ̀ kí fi ọlá nábì wọn fi bẹ̀rọ so mọ́ fi ọlá séwù ọlá séwù alimi ọlá séwù Tijani ọlá maka ọlá madina ọlá ọlá wọ́n fọ́lá kan bẹ̀lọ mọ́ fọ́lá yà rẹ̀ bẹ̀lọ ọlá nábì gan àgbọ̀ bẹ̀lọ ọba àwọn tó wọ́n bẹ jahi fa inna jahi náà azim ẹ fi ọlá èmi ànábì bẹ̀lọ torí ọlá mi tó bẹ̀lọ ọba wọ́n lánàbí ló ń bẹ́ sẹ́ẹ̀rí wọ́n ti pọ́tí ìyàn ìjẹnu babalapọ̀ wà náà làpáàtùwà kó ti àdísì fún bẹ́ inú àdísù yìí gbogbo síra àdísì láyé ẹ̀ẹ́dẹ́bà mẹ́ gbogbo ẹnu lámí sọ sí eré sọ gbogbo àdísì gbogbo àdísì àdísì lápẹ́ o ti káyẹ̀ bàbá àmọ́ gẹ́bọ̀ ní ẹlọ́ ti hàn wọ́n tọ́ gẹ́lẹ́ àìníta lọ́wọ́ rẹ̀ tíra àdíìsì tíra àdíìsì tíra Bukhari àdíìsì ni tíra Muslim àdíìsì ni Tirmidhi àdíìsì ni Nasa'i àdíìsì ni Ibn Majah àdíìsì ni Abu Dawuda ni Hamadu mọ́ àtọ́ àwọn tíra àdíìsì nù kéèsí tíra kátàlì kátà kọ fún ara rẹ̀ ó wá kóòtì àdíìsì sínú rẹ̀ àbí wòlí kan a níbo ló ti rí inú àwọn tíra takọ́kọ́ yìí ìtànsọ fún ọmọ àlọ́ lórí inú tíra àmọ́ tíra tọ́ ti rí so kìí ṣe tíra hadithi so kò sínú hadithi rárá wọ́nà dọ̀rì kìí ṣe hadithi ọjọ́ ìfẹ́ alánàbí ò sọ tó jọ bẹ́ẹ̀ láìláì ẹ̀ẹ́lẹ́rin na kó ní tíra hadithi so anábí ò sọ bẹ́ẹ̀ èyí wọn ò o lo a fi ni fi ìwá fílẹ̀ ìkírí àwọn sọ́ábà láìsẹ́ òní káàná wá fílẹ̀ súnà ni ìwá sí òní bídíà ni so kéré kọ́mọ̀ bọ́ sí kéré yìí kọ́mọ̀ bá kó gbàdúrà yàn níparí àwọn ààyè àbáwọn àsìkò tí ọlọ́mọba tí a máa sàdúrà ń bẹ tí ó súnmọ́ pé àdúrà kan tó ṣe ìkọ́mà ẹ̀tara sàdúà gbogbo àdúà tí ẹ bá ṣe láàrin ìrun pípé àti kan tó gbérun dúó Ànábì ní ọlọ́run àdúà ní kò ní dá lọ láyà kásọ àsìkò yìí bákan náà ìdá mẹ́ta àgbẹ̀yìn òru láti di aago mẹ́ta àbọ̀ mẹ́rin márùn-ún tí márùn-ún fi kọjá ẹgbẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lásìkò táwà yìí gbogbo àdúà tó bá ṣe lásìkò náà ọlọ́run bá òdíndà ọ̀rọ̀ láyà bákan náà ìdáwọ́tọ̀ mùsùlùmí ẹ̀tọ́ máa sí àbòsí fún tó máa yìn ọjẹ́ sókè yẹn sàjúà irú àwọn ọmọ Nàìjíríà ní sí ọ̀láìlàbí wọ́n sí àbòsí fún wa púpọ̀ àwọn ọmọ so gómọ Nàìjíríà alọ́pọ̀ tí ká sàjúà kọ́lọ̀síkìní kọ́lọ̀bọ̀ gbà àmágbà tó dáa náà ni pé a máa ń sípè wa ẹ máa sípè fún wọn àdúrà ọkọ̀ ní ìtẹ́ ní òní pé wọ́n ń sàbòsí fún yín Ọlọ́run àwọn eléwà yóò bá àtọ̀ ọ̀sọ́nà padà bó kẹrin mẹ́lẹ́rẹ́ wíwọ̀n ah, ẹwà ni fún wa àwọn Ọlọ́run wọ́n jìyà àdúrà tẹ́sí wọn àgbà kí àwọn lè wà bá ní mọ́ dáadáa bẹ́ẹ̀ náà ti fẹ́ wọ́n wà mú ẹ̀ṣẹ̀ wọ́n fún wọn pọ̀ sí tọ́tọ́ bọ́ wọ́n ṣẹ lọ náà eré yóò tún ṣẹlé ẹnìkan fowókówó ìjọba wà láwọn olíbóókó oṣù yíò olíbóókó wọ́n àmọ́ fowókó tí wọ́n àdúrà tẹ́sẹ̀ ní gbà ọ̀nà yóò bàjẹ́ wọn ní báyẹ́ tó ṣe kẹ́lẹ́bà mọ́ kú dáadáa kí àwọn lè bà fọ́dọ̀ ọlọ́run bá so ẹ máa ṣàdúrà fáwọn aláṣíwájú yìí kẹsì ma sàdọ́ àfẹ́ iná fara iná ọlọ́mọ ń gbàdúrà rẹ̀ bákan náà ẹni tí ó bá rẹ̀ ọlọ́mọ bá sí ni ó ma ń gbàdúrà òun náà ẹjá sáré fún wa ní <laughs> ni ah, táàrẹ́kọ́ ẹmọ́ mọ̀ lọ́pù ti rí mọ́ àwọn ọ̀sẹ̀fọ́ sẹ́mù sẹ́mù ọ̀pù ní jẹ́bẹ̀ àbí five aláàf tọ́mọ̀ mú àwọn àdúrà kan wà wallahi àbí ajẹ́bí dánì ìmọ̀ ń gbà Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo àti rẹ̀ bá ti ń bàjẹ́ tí nǹkan tó ṣẹlẹ̀ sí ọ ti máa bọnú jẹ́ abọ́ tágẹ́tì nǹkan nǹkan ni wọ́n káwọ́lá pọ̀ tí ò àìrí nǹkan yẹn wọ́n bọ́ lọ́kàn jẹ́ àdúrà tó fẹ́ sọ yìí wàláhì máa ṣe máa ṣe máa ṣe ọlọ́wọ́n gbà á ti dánwò ó sì rí bẹ́ẹ̀ Ànábì ló ti ẹ̀ sọ àdúrà náà kọ́mọ̀ dáadáa o kìí sí àdúrà tẹ́ rí o ó wà ní sí dáadáa nílé o Allahumma inni habmakọ̀ Allahumma inni abduk ibn abdik ابن عمتك ناصية بيدك ما هي حكمك عدل فيها قضاء أسحلك بكل اسم هو سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته عادة من خلقك أو يصطاد به في الجبل لك أن تجعل القرآن بيع قلبي ونور صدري وذهب عمي وظلمي أدعي

وأنت تجعل الأدنى إن شئت سهلا على من المواسبة والله صنعنا يصل له فوني ó pọ̀ bá mọ́ ìrọsídádẹ́lì pọ̀ bá jẹ gbèsè àbí àtọ́sí tọ́bí san gbèsè ní ní rọrùn láì níwà láánú ìbẹ̀rọsídádẹ́lì eléyìí sí àṣírí àmẹ́bí pamá gẹ́gẹ́ máa bá wọn kọ́rọ̀ mọ́wùrẹ̀ bá mi sítádẹ́lì wọn bèèrè ń ta wọ́n ń ta wọn tọ́wá ti rí lọ́wọ́ kọ́ntẹ́tì gbogbo òṣòro tó bá ní láyé gbogbo pọ́blẹ̀mù rẹ tó bá níláyé anẹ́bì ti yanjú ẹ̀ wọ̀láìláàbí anẹ́bì ti yanjú ẹ̀ kọkàn lọ bí àdúrà yìí kọkàn wo scottage ẹni níbi àwọn tọ́pìkì kọmáwò lọ́kọ̀ọ̀kan ọ́rí tó bá ti ẹmọ́ mẹ́ kọya máa ṣe kò nídìí kọ́ máa lọ́dọ̀ apá kan máa wọ́n fi ń jẹun ní wà láìláàbí tó fọ́lọ̀ fúra wọ́n fi ń jẹun ní ẹgbà jẹ́ àpá ẹni ọlọ́ọba kò nídìí kọ́ sàdúrà apá ní mọ́rí ti pé ẹfún mílẹ̀ kan kò sí jẹ́ ẹni tó wá jẹ́ àpá ẹni ọlọ́ọba kò ní máa fún àmọ́ kéwá àmọ́ àsọ̀kọ̀ ánìkalẹ̀ lórí yìí tí ló dé ó dárùn ni so àdúrà yẹ straight anẹ́bì ni mọ́ sọ wọ́n àdọ́ pé mọ́ sọ báyìí fún rẹ̀ anẹ́bì mọ́ pàtàkì báyìí wọ́n mọ́ sí àdọ́ báyìí fún rẹ̀ bọ́nà ọpá anẹ́bì mọ́ níbẹ̀ báyìí anẹ́bì ni mọ́ sọ báyìí mọ́ sọ báyìí bánẹ́bì ni mọ́ ń kọ́ wọn nú ẹ̀yọ́ ni kan bá ń sàdúrà àdúrà ò lágbà àdúrà ò lé kídá ọlọ́run fún àdúrà àbọ́lọ́gbọ́já lọ́rùn ọlẹ́ òsì nígbà àwọn ẹ̀rọ méjì òkó lé àdúrà ò lé tó bá àdúrà tó fẹ́ sàdúrà kọ́ bá tá láàárọ̀ pápátá ìtẹ́jú márùn-ún ó ti pọ̀ jù kí lọ fẹ́ kí lọ mẹ́rin ẹgbẹ́ ọ̀gẹ́ náà

وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته